lọ́pọ̀lọpọ̀ ẹ mú mọ̀ wípé àkórí ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá wa sọ lónìí gẹ́gẹ́ bá a ti ṣe sọ kó tó dípá abẹ́rẹ́ ètò ẹ ní òtítọ́ òtítọ́ ẹ òtítọ́ wo gan ni a ní rí ni a nílò láti inú ọ̀rọ̀ Ọlọ́run tá ní òtítọ́ kí ni ìtumọ̀ òtítọ́. hallelujah amen. ṣe rí ká tó kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ màá sọ wípé ohun tí ó sọnù hmm. nínú ìran ènìyàn lélẹ́yìí òtítọ́ tó sọnù láàrin ọkọ àtìyàwó ni ó ń fa wàhálà làásìgbò tá a rò pé ogun ayé ni hmm. tá a bẹ̀rẹ̀ sí gbàdúrà gbàwẹ̀ òtítọ́ yìí ló sọnù nílé orílẹ̀-èdè tó lè dè fi ń dàrú òtítọ́ yìí ló sọnù láàrin ẹ̀gbọ́n àti àbúrò òtítọ́ yìí ló sọnù láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ tí wọ́n ń para wọn òtítọ́ yìí ló sọnù tó yẹ ká wárí tá àti tí ayé ti sọ òótọ́ nù ìdí náà tí gbogbo nǹkan ó ti di ìdàkudà kò sí ẹnikẹ́ni tó fẹ́ ṣe ohun tó dámọ̀ torí pé òótọ́ ti sọnù nínú ìrìn àjò ẹ̀dá so a ní láti padà sọ́dọ̀ òtítọ́ a ní láti padà sọ́dọ̀ òtítọ́ láì fásitì padà sọ́dọ̀ òtítọ́ kò sí ibi tá à ń lọ láyé kò sí kò sí ohun mẹ́ta ni òtítọ́ yìí máa ń ṣe ṣùgbọ́n ká tó sọ mẹ́ta tó ń ṣe táwa ni òtítọ́ yìí sà bíbélì sọ fún wa nínú ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹfà tẹ bá rí kẹ bá wa kà má. ẹsẹ̀ kẹfà hmm. jésù wí fún un pé jésù wí fún un pé èmi lé ọ̀nà èmi lé ọ̀nà àti òtítọ́ àti òtítọ́ àti ìyè àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá oh, bí kò ṣe nípasẹ̀ mi. ẹ ṣe ṣe rí òtítọ́ tá à ń sọ nípa ẹ̀ tó sọnù ayé ẹ̀dá òun ni jésù a ní láti wá jésù rí èyí tí ṣe òtítọ́ hmm. a ní láti bára wa sọ òtítọ́ orílẹ̀-èdè nílò òtítọ́ pàápàá orílẹ̀-èdè wa a nílò òtítọ́ irọ́ ti pọ̀ jù irọ́ ti pọ̀ jù láàrin ẹbí láàrin ará láàrin àwọn adarí gbogbo ẹ jẹ́ ká padà sídìí òtítọ́ ọ̀nà kan ṣoṣo tí a fi lè bọ́ lọ́wọ́ wàhálà lásìgbò ayé lélẹ́yìí ó ní àwọn kankan tí òtítọ́ yìí yóò ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ máa pariwo pé òun dáwọ́ lé eléyìí kò dúró òun dáwọ́lé tọ̀hún kò dúró à ó ṣe òwò kò dúró ó gbéyàwó ìgbéyàwó mẹ́sẹ̀ dúró ó ṣiṣẹ́ iṣẹ́ ò mẹ́sẹ̀ dúró hmm. so torí pé kò sí òtítọ́ nínú tó dáwọ́lé ni hmm. ó nígbà tí òtítọ́ bá padà tá padà sọ́dọ̀ òtítọ́ bíbélì jẹ́ kó yé mi níbẹ̀ pé ní psalm fifty five verse twenty two ó ní pé olódodo olúwa máa fẹsẹ̀ olódodo múlẹ̀ ẹ bá wa kà á kó ẹrù rẹ lọ sí ara olúwa òun ni yóò sì mú ọ dúró òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ olódodo kí ó yẹ̀ láé. ó ní kò ní jẹ́ kí ẹsẹ̀ olódodo kí ó yẹ̀ kò sí bí ogun ṣe le tó sí lódodo ẹ jẹ́ ká wá òtítọ́ àti òdodo rí kò sí bí ogun ṣe le tó a ó lékè hmm, a ó lékè ẹ jẹ́ kí gbogbo àgbáyé kórajọ pọ̀ sí lódodo pé wọ́n bí ṣubú hmm. òtítọ́ ajẹ́kọ̀ọ́ lékè a mú ẹsẹ̀ dúró a mú ẹsẹ̀ dúró so nínú ìgbéyàwó a nílò òtítọ́ láàrin ará àti ẹbí kí ìdílé kó lè dúró ṣinṣin kí ọjọ́ ọ̀la ìdílé kó lè ní ògo a nílò òtítọ́ a gbọ́dọ̀ bára wa sòtítọ́ ká jókòó ká sòtítọ́ tí í ṣe jésù kristi ká gbé e sínú ẹ̀dá àlàyé pé jésù ni òtítọ́ ohun kejì tí òtítọ́ yóò ṣe fún wa a rí nínú ìwé òwe ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n kẹtàlélọ́gbọ̀n hmm. thirty two ó ní wípé a pa ènìyàn búburú run mhm. nínú ìwà búburú rẹ̀ mhm. ṣùgbọ́n olódodo hmm. ní ní ìrètí mhm. nínú ikú rẹ̀. hallelujah amen thirty four hello thirty four. ó ní òdodo eh. ní gbé orílẹ̀-èdè lékè ṣùgbọ́n eh. ẹ̀ṣẹ̀ lé ẹ̀gàn orílẹ̀-èdè. òdodo ní gbé orílẹ̀-èdè lékè hmm. orílẹ̀-èdè tí ò bá sí òtítọ́ yóò dàbí Sódómù àti Gòmórà a ti sọ òtítọ́ nù lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ ká wá òtítọ́ rí ká wá òdodo rí ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Jésù òun nìkan ní ọ̀nà àti ìyè láìsí òtítọ́ láìsí òdodo ẹ̀sà kò sí kò sí ọ̀nà àbáyọ òtítọ́ orúkọ kan ló ń jẹ́ kò yí padà òtítọ́ ni ìtọ́ àmà jẹ́ àbí tá a bá òtítọ́ ó ní òdodo ní kíni o ní ń gbé orílẹ̀-èdè lékè ẹ̀sà ọgbọ́n ìmọ̀ research hmm òun kọ́ ló ń gbèrè lékè ṣùgbọ́n <laughs> òtítọ́ hmm, kì í ṣe pé ìmọ̀ àwa ìmọ̀ inú òtítọ́ ni ìmọ̀ wà sà mm, mm, mm, inú ìmọ̀ tá à ń sọ yìí inú òtítọ́ yìí ó ní ìmọ̀ wà so tá a bá dúró òtítọ́ olúwa fún wa ní ìmọ̀ ohun ìkẹta tí a fẹ́ sọ nípa ẹ̀ hallelujah gẹ́gẹ́ bí o sọ tẹ́lẹ̀ jésù ni òtítọ́ bíbélì sọ pé ó ní àwa yóò mọ òtítọ́ òtítọ́ yóò sọ wá di òmìnira ohun kẹta nìyẹn ṣé ní kí ká a lọ sórí òkè kínní a lọ sórí òkè kejì a lọ sórí òkè kẹta à ń gbàdúrà à ń kan rí mọ́lẹ̀ à ń larí mókè à ń ṣe deliverance tí ò bá sóyìtọ́ orí irọ́ ni sà orí irọ́ ni orí irọ́ ni òtítọ́ ní ń tuni sílẹ̀ òtítọ́ ní ń tuni sílẹ̀ a máa sọ kíní kan ṣe rí àwọn ogun kan tó máa ń ja ènìyàn ogun mẹ́ta ló ń ja ènìyàn bọ̀ ẹ̀ẹ̀kan ni màá sọ ń sìn ìyẹn lógun ara ẹni oògùn ara ẹni. ọjọ́ tí a bá tó ṣetán láti bá ara wa sọ òtítọ́ lóògùn ara ṣẹ́ kì í ṣe pé mo lọ sọ́dọ̀ wòlíì bí wọ́n gbọ́ lé mi lórí wọ́n gbẹ́sẹ̀ lé lórí no a nílò òtítọ́ tí ó sọ wá dòmìnira ká lè bọ́ nínú ìgbèkùn ayé so a nílò òtítọ́ tí ń sọ ní dòmìnira so ohun mẹ́ta tí màá sọ lórí ìpele yìí rèé tí ohun tí ó lè tú wa sílẹ̀ so a láti padà sọ́dọ̀ òtítọ́ ẹ orílẹ̀-èdè lónìí àjálẹ̀ lọ́tún àjálẹ̀ lọ́tún àjálẹ̀ lọ́sì ibi tẹ́ ti ẹ̀ lérò rú sí. inú gbó la ti gbọ́ pé wọ́n ti ń tẹrin ènìyàn wọ́n ti ń ta gbòòrò sí. wọ́n ti ṣe gbòòrò ní gbòòrò. so torí pé kò sí òtítọ́ mọ́ kò sí òtítọ́ kò sí gbogbo ẹ̀ka ìjọba aláti padà sí òtítọ́ àwa agbófinró wa ká padà sí òtítọ́ olùṣọ́ àgùntàn padà sí òtítọ́ káyé tanra wa jẹ ká fi iṣẹ́ ibi sílẹ̀ hmm. ọ̀nà àbáyọ nìyẹn mà.